Quran six aya one thirty five ibi tí Allah ti sọ pé kul ya qaumi i'malu ala makanatikum inni amilun fasawfa ta'lamun fasawfa ta'lamuna man takunu lahu aqibatu dar innahu la yufilihu zalimun sura al-an'am quran six aya one thirty five ibẹ̀ ni mirza gulam amadu ibẹ̀ ló ti lọ jí mú. mirza gulam amadu o ò lè gbọ́ mi ná ẹ̀yin ìjọ rẹ̀ ẹ̀ tún wo lè tọ́ga yín jà olè lè mọ̀ tún lágbára ọ̀gá yín jésù kristi yín jésù kristi ìjọ amadíyà mẹsáyà ìjọ amadíyà maria ìjọ amadíyà ó ní ọlọ́run sọ àwọn àyà fún òun wípé hali àtàkà hadifu zalizala ìdáàzúlùzù láti ilẹ̀ àrídù zilizala ha wà á kọ́ra já tilẹ̀ àrídù afkọ́ la ha wà kọ́ ọ́ lálẹ́ ìyìnsánu mọ́ la ha yawma idhin tuhadisu akhbaraha bi anna rabbaka awha laha. ṣé ẹ rí olè tọ́jà òun ṣé ẹ rí báwọn. ọlọ́ọ̀jì nínú súrà zálízálà ni ọwọ́ ní alẹ́ àtàkà àdìsù zálízálà. were ó ti ya were gan o àdìsí zalizala Ghulam <laughs> Ahmadu ọlọ́mbọ ọ̀sẹ̀ tó sì láyé mọ́ lónìí ọlọ́mbọ ọ̀sẹ̀ tó sì láyé mọ́ èkánná ti tú ọ èkánná làwọn mùsùlùmí ọba já ọ èkánná èkánná ó ń kálukú àmọ́ ọjọ́ ọlé èkánná ọkan èkánná kọ̀ọ̀kan nígbà gbogbo mùsùlùmí ọba ìjọ ọlé èkánná kọ̀ọ̀kan tán ọ̀tàn bẹ́ẹ̀. ó tún lọ jí zálízálà Quran ninety nine ó jí láti àyà alákọ̀ọ́kọ́ dáyẹ lẹ́ẹ̀karùn-ún níbi tí Allah ti sọ wípé ìdá zulizi láti lè árídù zilizalaha wà á kọ́ra gátì lè árídù àkọ́làha wà kọ́ọ̀lá lè ìsánù máa làha yawma idhin. تحدث أخبارها بأن ربك أوحى لها àwa lọ jí i sásìrí rẹ̀ wà ní tú ni àṣírí ẹ̀ ti tú náà ó lè ó ń jalè kùránì. ó tún jalè gbọ́dọ̀ mí ònú àlùkùránì kí ló kọ ẹ̀ náà kí ló kọ olè náà ẹ kí ló kọ ẹ ti ń jí kùránì wa Mirza Gulam Ahmadu Kodiyani ọmọ múrítàlá ọmọ múrítàlá Jésù Kristi ìjọ Amadíyà Mẹsáyà ìjọ Amadíyà Màríà ìjọ Amadíyà ànábì ńlá ìjọ Amadíyà òjíṣẹ́ ńlá ìjọ Amadíyà. afànábì jẹ ìjọ amadíyà ó lọ́lọ́ ń sọ àyà kalẹ̀ fún òun wípé yes alunaka ahaku ni hu kul i warọ́bì innahu lahaku wàlá yẹrúdà bá àṣàhu wàlá yòrọ́dù bá àṣùwù àwọn káwọ́mì yà àrídùn àwọn káwọ́mì ó lọ́lọ́ ń sọ kalẹ̀ fún òun ibi tó ti ó jí káàkiri ni ó káàkiri ọ̀kọ́kọ́ lọ sínú súrọ́tù yunusu quran ten aya fifty three ibẹ̀ ni aláwọ̀ ti sọ wípé wàyẹ̀sítẹ́ǹbì wù náka àhákónihu kúl í wàrọ́bì ìnáhu làhákón wàmà àǹtúnbí mojìzín ọwọ́ àlọ́ wù náka àhákónihu wà kúl í wàrọ́bì ìnáhu làhákón yẹn bẹ̀ yẹn nínú suratu Yunus Quran ten aya fifty three ó tún bọ́ sínú ó tún bọ́ sínú suratu al am, Quran six verse one forty seven ibi tí Allah ti sọ pé fàyín kazzabuka fàkúlì rabbukum dhu rahmatin wasi'a wàlá yuraddu ba'suhu 'anil qawmil mujrimin ó tún lọ jí wàlá yọ̀rọ̀ dù bá a sì wú anìlẹ̀kọ́ òmìnir mùjòrìmìn ó tún lọ jí ọwọ́ apapọ̀ mọ́ ètò ìjínú súrátù yúnúsù yẹn yéé jalè mọ́. mirza gulam ahmadu kọ̀dìyání jésù kristi ìjọ amadíyà ànábì ńlá ìjọ amadíyà mẹsáyà ìjọ amadíyà maria ìjọ amadíyà ọlọ́lọ́ ń sọ àyàkálẹ̀ fún òun sínú súrà àlìsìftà rẹ̀ fún ìjọ rẹ̀ ìjọ amadíyà wípé lámúyẹ̀kú nílẹ̀ bínà káfàrú min ahalili kìtàbì wàlìmùsùrìkìnà múnfàkìnà àtàtà àti yahumulibáyínà ó jí ni ibi tó ti jí kò jìnnà súrọ́tù lìbáyínà ni Quran ninety eight àyà alákọ̀ọ́kọ́ gangan lọ́lọ́ jí ibẹ̀ ni Allah ti sọ pé lam yakuni lẹ́dínà káfàrú min ahlil kìtàbí wàlímùsírìkínà múnfàkínà àtàtà àti yahumulibáyínà Quran ninety eight verse one odidi ló jí ó láàbọ̀. mirza gulam amadu, jésù kristi ìjọ amadíyà ó tún bọ́ sínú súrà míì ó tún lọ jí ọlọ́lọ́run sọ àyàkalẹ̀ fún ọ pé limani limuliku liyauma ó pè yẹn láyà kan lọ́dọ̀ rẹ lilahi liwa idulikọ̀ har ó tún pè yẹn láyà kan lọ́dọ̀ tiẹ̀ ó lè ní ọ̀ ó jí ni ibi tó ti jí rèé súrà gọ́fìr quran fọ́ọ̀sì àyà sixteen ibẹ̀ ló ti jí o níbi tí Allah ti sọ pé yawma hum barizuna la yakhfa ala Allahi minhum shay'un limanil mulku liyawma lillahi liwahidil qahhar odidi àyà kan ọbọ parí rẹ̀ òtún gèé méjì ògèé méjì alápàtà ó meji. limani limulikuli yauma lilahi liwahidi likọhar aya kurani ni kí ló ṣe báyìí sí òṣèré o. Okay. ìjọ amadíyà ọ̀yà ẹ wojú pátákó ẹ wojú fóònù yín ẹ wojú fóònù yín ọlọ́run yín tó bá ọ̀gá yín sọ̀rọ̀ ó tutù fẹ́ sọ̀sọ̀kúsọ ẹ bá lè ṣàlàyé àyà yín yìí àrọ́ bàríkọ̀ àyà tí àdìyí hamsu mọ̀rọ́tín wàláwù àrọ́ tù. ẹ wo bọ́ọ̀sì yẹn dáadáa ibi tí mo fi yẹ́lò síhùn ẹ wò dáadáa ìkọkúkọ ni wàláwò àrọ́ tù ohun tó yẹ kó jẹ́ ni jàálìtù záálíkàlì ìyàwó mà ìyàwó mà káàtì mátàdúníyà ok àmọ́ torí pé wèrè ní ń fún ní nǹkan wèrè torí ẹ̀ ti dàrú. ní ń fún Mirza Ghulam Ahmadu ní nǹkan so bó ṣe ń tẹ̀nà ní ń tẹ̀gbó bó ṣe ń tẹ̀nà ní ń tẹ̀gbẹ́. wàláwò àrọ́tù ọba lọ́kọ́ bá àti jàálítù papọ̀ wàláwò àrọ́tù bàjálítù zálíkà ló wá jẹun bàjáálítù ohun tó sì fẹ́ sọ ni pé wàláwù àrọ́tù jàálítù bó sì lọ́nu kéwònù. bó ṣe lọ́nu kéwònù yẹn o ìkọkúkọ rèé o látọ̀dọ̀ òjíṣẹ́ òjíṣẹ́ ìjọ amadíyà sí ìjọ amadíyà pọfẹsọ tìmẹ́yìn kí ló ṣẹlẹ̀ láàrin kí ló ṣẹlẹ̀. ẹ bá mi sọ tó ṣẹlẹ̀ láàrin ẹ dákun pọfẹsọ tìmẹ́yìn kí ló ṣẹlẹ̀ láàrin. àrọ́ bàrí kọ àyà tí ábì yìí hamsa marot. ó ní mo rí mọ̀nàmọ́ná àwọn ààyè ọlọ́run ọba mo rí lẹ́ẹ̀ ún kọ́sá para para para para para lẹ́ẹ̀márùn. láwọn àárọ̀ tù ó ní sọ́yẹ́ pé mo bá fẹ́ bẹ́ẹ̀ ni yàrá tù zálíkà lè yọ ọmọ yọ ọmọ ká tí mo ta dúnìyà yọ ọmọ ká tí mo ti dúnìyà ọjọ́ tí mọ̀nàmọ́ná ṣẹlẹ̀ márùn-ún tẹ̀léra wọn yẹn tí n bá fẹ́ bẹ́ẹ̀ ni ìbá ṣe ọgọ́ náà ní ọjọ́ òpin ayé. alọ́gà àlẹ̀rọ̀ ni ọ̀gá ni ọ gaa kan náà ló bí ọ ìyá tó bí Mirza Ghulam Ahmadu bi Najimudin lẹ̀rọ̀ tọ́lọ́ ọdún àsọ ní ìsìn pé mọ̀nàmọ́ná tó ń rí yìí wọn ni ọjọ́ yẹn lọ́wọ́ bá pa gbogbo ayé rẹ̀ ìlẹ̀rọ náà nítorí bá nà fáwọn ayé ọ̀parẹ́ ṣe rí pé òpùrọ́ ni wọn? Mirza Gulam Ahmadu ẹ ẹ pọfẹsọ kíni ń jẹ pọfẹsọ tìmẹyìn mo retí yín o àrọ bàrí àyà ti a rí kánsá mọrọt wàláwò àrọ tù ní tí mo bá yín sákù yẹn. mo fẹ́ ká ìyanjú ẹ̀ pẹ̀lú kéwú sẹ́yìn pé ẹ̀yin ẹ kéwú tán yányán ni ẹ ké tán yányán tẹ́ ẹ fi gba phd ẹ bá mi fi phd yín yanjú ba jim ain lam àti ta bóò ló ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bóò ló ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí pé wòrowòro ló sọ nù bẹ̀ but kí ló ṣẹlẹ̀ sí ba jim ain lam àti ta tó fi wáyé bẹ́ẹ̀. sẹ́lẹ̀ iná sílábáwá lélẹ̀ ìyàgbédè we are expecting you sir. àbákan lèdè náà ni torí bí ẹ máa ń rún mọ́nú àwọn ọmọ yín <laughs> àwọn ọmọ yín tí mo gbọ́dọ̀ eh, mi àkànlò ni eh, ipò tó wà ẹ̀dá kankan ò mọ̀ àkànlò ni eh, ipò àsótèmí ọlọ́run wà ìwọ náà àkàn gbogbo ẹ̀ náà àkànlò èdè àkànlò òyà lẹ́ ń béèrè lọ́dọ̀ ọlọ́run àkànlò òyà ẹ máa tanra yín jẹ kẹ ẹ máa pọ́nrọ́ ń bébà dípò kẹ ẹ kó ń bi irọ́ kẹ ẹ túká ń bẹ̀ káwá mọ́sáàsì sí mọ́sáàsì Islam kápá amadíyá mosque kápá rẹ́ kó di sunna mosque alu suna mosque ẹ́n kẹ́ ẹ kó rọ́ ẹ tún máa gbo irọ́ míì tọ́gà yín tún pa ọlọ́lọ́run sọ fún òun wípé iná fàtánálákà fatiha mubina lọ́ lákà dàmà mí wà máa ta àkọ́ ẹ gbọ́ ẹ̀yin mùsùlùmí tá ń láyà ànábì wa muhammad lọ́lọ́run sọ àyà ń kalẹ̀ fún nàún nínú suratul fati quran forty eight àyà alákọ̀ọ́kọ́ ó jí àyà ẹlẹ́ẹ̀kejì ó jí dédajì ibẹ̀ ni aláwọ̀ ibẹ̀ ni aláwọ̀ ti sọ wípé iná fatahanalaka fatihamubina àyà àkọ́kọ́ nù lìyẹ́gífìrà lákàlọ́hù máa takọ́ dàmàmí zambika wà máa ta àkọ́rù. wa yu ti ma na ima ta wo aleika wa yahadi ya ka sirotan mustaki ma ọ ga-iwu abụọ bẹ ọwa lọ ji ko da na ọ ko daa emọ se ba ima ẹ ino isi lati wọ ino rọrùn ina ma atọ inisu uru kila e se lee fun to gbaga si pe kristian e mọ ọkọ tẹ́ pé ni ẹ ní pé ló kọ ọrẹ náà ọ̀gá yín láwà ní òsì tó wé sórí ṣé láwà ní tó bá wé sórí ló ní kó jí kùránì jí a máa pa. ó tún di àyà mi sàlámù ní alaykum sàlámù ní aleikum tibutum ọlọ́lọ́run sọ kalẹ̀ fún òun ìrọ̀lùpà ibi tó ti jí rèé o ọlọ́sìnú súrọ́tù zumar quran thirty nine aya seventy three ibẹ̀ ló ti jí odidi ayọ̀ ọlọ́run wá sí kọlẹ́dínà tàkọ́ rọ́bàhùn ìlàlìjánàtì zumara àtà ìdájà uha wàfútì àti abuwábuha wàkọ́ọ́lá làhùnmú khazanatuha salamun aleikum tibutum fàdùkùlùhà kọ́ọ́lìdìn ó wá lọ yọ salamun aleikum tibutum ó wá fàyọ ó fàyọ. níparí fún tòní níparí fún tòní torí pé òní ni a fẹ́ òní la fẹ́ kí láà sọ pé a fẹ́ ṣe náà òní ni a fẹ́ ṣe àfihàn jẹnẹrétọ̀ ńlá ilé ìtọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ jogún fún wa. so mirza gulam ahmadu jésù kristi ìjọ amadíyà. mesaya ìjọ amadíyà maria ìjọ amadíyà ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà afànábì jẹ ìjọ amadíyà. ó ń sọ àyàkálẹ̀ fún òun wípé iná lọ́hà lá iye iná lọ́hà lá yùgáyìrù má bì kọ́wmín àtà yùgáyìrù. mọ́ bí anfusihim ìrọ̀lọ́pàá ó jí ni gbogbo ayé wa wò bí ó ti jí rèé nínú sọ́ràtù rọ́hàd quran thirteen ayé àkọkànlá ibẹ̀ ló ti jí ibẹ̀ ni Allah ti sọ pé làhùmù àkìbátún mímbáìní yàdẹ́yìí wà kọ́lífìhì yà fàlùnà ní amúrìlá iná lọ́hà. láàyò gáyìrù má bí kọ́wmin àtàyò gáyìrù má bí àǹfùsìn wà ìdá àròdà lọ́wọ́ bí kọ́wmin sùn fàlámàrà dàlàwù wà má làwù mí dúnìyí mẹ́wàálín. ọwọ́ abọ́ sí àárín àyà yẹn iná lọ́ha láyùgá gáyìrù má bí kọ́wmin àtàyò gáyìrù má bí àǹfùsìn dá ìyẹn yọ lọ́tọ̀ ó wá jì mú wá fún ìjọ amadíyà ẹ̀yin ìjọ amadíyà gbogbo àwọn àyà tí mo ti ń kà lẹ̀ yìí pé ọ̀gá yín jí mú kí lẹ fẹ́ ṣe sí i ẹ pè mí sórí aago ẹ pè mí ẹ pè mí báyìí kí lẹ fẹ́ ṣe sí náà ẹ jẹ́ àjọ jíròrò ẹ o ẹ ni. ọjàlẹ̀ àyà ni ọjàlẹ̀ àyà ni a máa tan sẹ́ẹ̀tì fún. ẹni ìbéèrè béèrè wípé ẹni tó fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nàbà ní ọjọ́ júmọ́à tó sì fẹ́ wẹ̀wẹ̀ júmọ́à só lè fi ìwẹ̀ kan sọrí ìwẹ̀ méjèèjì. àbí kó wẹ̀wẹ̀ méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ nínú tí ń bẹ́nu súnà nínú tí ń bẹ́nu súnà àti súnà tó bá forí sọra wọn tó bọ́ sí àsìkò kan náà ṣíṣe ọ̀ranyàn yóò ti kó sínú pé àti súnà náà nìyẹn